الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته وبعد أوقات أوقات أوقات lórí àwọn àánú àti ìdẹ̀ra orí rẹ̀ tó ṣe fún wa. ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá náà ni ọba tí ọkọ yẹ lórí ìkẹrẹ àti ìdẹ̀ra rẹ̀ náà tó ṣe lé wa lórí. ìjọ ọlọ́run àti ìkẹrẹ fún ọba òtún ti ọlọ́run. ẹni tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó ti ní aṣáájú àwọn ẹni rẹ̀ ti ní aṣáájú àwọn olùbẹ̀rù rẹ̀. ọ̀nà ni alẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam lọ́ba ọ̀tá níbi àti àwọn sọ̀tábà rẹ̀ àti gbogbo olùdarí lánàá àwọn pẹ̀lú dada tó ti sílẹ̀ tó ti lọ́jọ́ àbíyáàmà. ní òní tí ti ooru àrùbíà ẹlẹ́ẹ̀kọ́kàndínlẹ́ ọgbọ̀n nínú oṣù rọ̀bí àwùwà ní fourteen forty one mílíọ̀nù níbi sọ́nà ọkọ̀ àríwá àríwá sọ́nà. àwọn tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ti ní ooru àrùbíà báyìí ní masiru ìlú péjú ní agbègbè òkè ìdàkọ́ ní ìlú ìsẹ́yìn àtúnjẹ pẹ̀lú tíra wa ṣẹ́lẹ̀fẹ̀ sàlẹ́sẹ̀ ti bùsù ètò ti pé àrùn àtàgbẹ́ insha Allah ta'ala kápárí tíra náà ní òde kó tó ti pé àtúnbẹ̀rẹ̀ tíra ní insha Allah ta'ala ní ọjọ́ mẹ́jọ insha Allah. Qala rahimahullahu ta'ala wa ma'na la ilaha illa Allah wa hadha ma'na la ilaha illa Allah wa fil hadith ra'su al-amri al-islam wa 'amuduhu as-salah وذروة سنامه الجهاد في سبيل الله علماء شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى wọ́n ní wípé eléyìí gangan gbogbo àwọn àlàyé tá a sọ yìí síwájú lókè yìí òun náà ní ìtumọ̀ la ilaha illallah yẹn faman yakfur ẹ bá ti àìgbàgbọ́ sí tọ́wọ́ táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run wa yu'min billah tó sì ní gbàgbọ́ sí ọlọ́run ọkọ̀ ní tẹ́tẹ́tẹ́ bí ọlọ́wọ́ ti ó sọ lọ sí sọmọlẹ́ hà irú ẹni bẹ́ẹ̀ ti di rọmọ òkú tó yí tí ò ní já láéláé ìtumọ̀ ìwà ni pé wàhálà máa ń la ilaha illallah eléyìí ni ìtumọ̀ la ilaha illallah yaani alikókòrò bí tọ́gbó wọ́n kì í máa dá ẹni pé ìdí àìgbàgbọ́ sí tọ́gbó tù gbogbo táwọn èèyàn sì ọwọ́ àdìgbé nínú hadith ọwọ́ àdìgbé wọ́rọ́sọ̀ amúri àkórí ọ̀rọ̀ ògóńgórí ọ̀rọ̀ òun náà ní alìsílám alìsílámù yìí ní wọ́n alìsílámù yìí láàyè bíi tàwùjì òun náà ní ìjuwọ́jú tẹ́lẹ̀ fọlọ́n pẹ̀lú mímọ̀ ní ọkàn ṣoṣo nínú ìjọsìn rẹ̀ mímọ̀ lọ́kàn ṣoṣo nínú ìjẹ́dá rẹ̀ mímọ alágbàtúnṣe nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀. wọ̀lẹ̀kẹ̀yàdù láhùn bí sọ àìn àti gbígbà fún ọlọ́run pẹ̀lú títẹ̀lé dágbà fún ká tún fi wọ́jú tẹ́lẹ̀ fún lágbègbè ká tẹ̀lé wọ́lẹ̀kọ́lọ́sọ mi náà ṣèlè kéèyàn ti jà wọ́ jásẹ̀ kó níbi gbogbo ti jẹ bọ̀ gbogbo ìmú nǹkan mọ́lọ́ ìmúrogún pẹ̀lú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ ká jáwọ́ jásẹ̀ níbẹ̀ gbogbo ọ̀nà yóò wù téèyàn gbà tí tí ń múrogún pẹ̀lú ọlọ́run á ṣọ́ra ìbáàjẹ́ ni tí ń pegi tàbí ẹni tí ń pọ̀pẹ̀ tàbí ẹni tí ń pe nǹkan mí ìtura tọ̀tọ̀ lọ́run tó fi wá lórí àwọn ẹ̀dá náà bí èèyàn ẹni tí bá ń pe ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ náà òun náà múrogún pẹ̀lú ọlọ́run ni ẹ̀gbẹ́ ní ìsìn àwọn ẹ̀yà jẹ́ yorùbá wọ́n gbà pé èèyàn ní Ṣàngó wọ́n ti ń pè lẹ́yìn ọlọ́run wọ́n gbà pé èèyàn lògún nílẹ̀ yorùbá ni o ìsìn èèyàn lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀yà yòókù tọ́ wọ́n ní èèyàn ni wọ́n ti dèkì ní o àwọn kan ti gbàgbọ́ tí wọ́n ti tẹ̀lé subhanallah ṣùgbọ́n bẹ́ẹ̀ náà lọ́wọ́ ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí àwọn kan ní ìsìn wọn pẹ̀lú ìsìn ọmọ mariam àwọn náà rí bẹ́ẹ̀ pẹ̀lú ọba kéèyàn náà ó tún lè jẹ́ olùgbàlà ó lè jẹ́ olúwa ó lè jẹ́ alárànṣe ó lè jẹ́ kóńtà ní ọlá yẹn bí gbogbo nǹkan kéèyàn gba pé ká ná àwọn ànábì ọlọ́run ló lè yanjú ọ̀rọ̀ rárá o ẹni pé lè bẹ̀rẹ̀ lára àwọn kírísítẹ́nì dáadáa lọ́pọ̀lọpọ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀sìn kírísítẹ́nìtì ẹ̀fọn gba pé ẹ̀yin sábọ̀ ní mariam òun náà ló lúwa wọn àti olùgbàlà wọn ó dẹ̀ tún máa rí nígbà bí ẹlòmíì lè jẹ́ alágbàjọ tó tún máa pè lọ́lọ́run bì kan gbogbo àwọn eléyìí ìgbórógún pẹ̀lú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà mùsùlùmí gidi gbọdọ̀ jáwájá sí kò bẹ́ẹ̀ ní sẹ̀sẹ̀ sáà mùsùlùmí kọ̀ọ̀kan náà láwọn tó ti pé wọ́n máa pe àwọn ṣẹ́ẹ̀kù kọ̀ọ̀kan sáà náà máa pè wọn wọn mú wọn lórogún pẹ̀lú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ni torí délé gbogbo ẹtí máa ń ṣe bẹ́ẹ̀ kọlọ̀ jáwọ́já tẹ̀ kó níbi gbogbo eléyìí ká jáwọ́já tẹ̀ kó níbi ẹbọ wà á lè àtún jáwọ́já tẹ̀ kó lára gbogbo àwọn tí wọ́n jẹ ẹlẹ́bọ tí wọ́n ṣe nǹkan mí sọ́yàtọ̀ sọ́dọ̀ wọ́n ṣe nǹkan mí sọ́yàtọ̀ sí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ káàdà bó rọ́ṣù amúlì ẹ̀ rọ́ṣù amúlì díì ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gbàgbé lọ ọgbà pátókù rẹ̀ àtàyè rẹ̀ lọ́lọ́wọ́n bá ilé kí ọlá òun náà ní ìjọ tí ọba ti jẹ́ pé wọ́n ti ń ro kankan míì tàbí òwò pẹ́ nìkan bẹnu ayé yìí tó tún lè yẹjú kankan rẹ̀ ti dèrò ẹni bẹ́ẹ̀ o. báwa ni àwọn àgbà tọ́ba ń pèrè ẹni mùsùlùmí tọ́ ọjọ́ pé ìsìlámù rẹ̀ ti mẹ́hẹ̀ báyìí o ìsìlámù rẹ̀ ti mẹ́hẹ̀. so aṣèhàdàdàní ọmọ rọ́ṣù alẹ́sìlám ìjẹ́rìí méjèèjì àwọn gẹ́gẹ́ fúnra wọn òun náà ni ògbóngbórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí torí sábà wọnú ẹ̀sìn gbọ́dọ̀ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa ìtumọ̀ ni ìmọ̀jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àti lótìtọ́ àbí Allah subhanahu wa ta'ala wahdahu ọ̀kan ṣoṣo ni nínú ìjọsìn yẹn la sharika lah kò sórogún kankan pẹ̀lú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. nígbà tí wọ́n sọ gbólóhùn yìí tó ní ọ̀kan ṣoṣo ni ọlọ́run kò sí lórogún kò lẹ́gbẹ̀ra kò láfiwé kò láfijọ kò sí ìtọ́jẹmọ́ irú ọlọ́run ọba nínú gbogbo ẹ̀dá ẹni tó lọ bá nítorí ikú ọ̀fẹ́ bímọ tó ń wá lè fún ọlọ́mọ ni ebi ń tọ́nà ọba ọba fún yàn ẹ̀dá kan ò lè fún ni ẹni tó ọlọ́ba torí pé ọ̀fẹ́ dépò ẹni ọlọ́ba torí pé ọ̀fẹ́ lọ́lá torí pé ọ̀fẹ́ lówó torí pé ọ̀fẹ́ níyì torí gbogbo àwọn kọ̀kọ̀ títí ayé yìí ẹni tó ọlọ́ba pé ọba ọ̀sẹ̀ kankan tóun ní kápá lórí gbogbo àwọn kan wọ̀nyí wí kọ́ lọ́wọ́ ọba náà ló ní kápá lórí rẹ̀ torí díẹ̀ nígbà tí ọba ti sọ pé ìwọ́n ti ṣe ṣàhádà ọjọ́ ìgbé kò sẹ́ńtítì ọ̀sán sí lórí ọ̀sán tó ìwà àmọ̀kọ́kà tuntun ni kò lórogún àjẹpẹ́ gbogbo ohun tí báyìí dá ọ̀ka ọ̀gbọ̀dọ̀ gbé lọ bábẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ kẹ́ jùlọ lọ́mọ tó kù káàtà rẹ̀ òun náà lọ́mọ tó bá níbi tí báyìí dá ọ̀ka ọlọ́wọ́n ọba lọ́ba dá sí gbogbo ṣe gẹ́gẹ́ bí káfá ti máa wà pẹ́rẹ́ wáyé ọlọ́ọ̀ni fúnni lọ́mọ ọlọ́ọ̀ni fúnni lówó ọlọ́ọ̀ni fúnni lọ́rọ̀ ọlọ́ọ̀ni gbèdì sípò ọlọ́ọ̀ni sọ́ni ní ẹgbàá ni kí ìlànà gbogbo àwọn nǹkan wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́sí ipá ẹ̀dọ́ ọ̀ka a máa tọrọ ìfọkànbalẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba títí ti lọ́dọ̀ mẹ́lẹ́ nítorí eléyìí ká lọ́mọ ẹgbẹ́ ẹ̀sìn ṣe rí nìyẹn bẹ́ẹ̀ náà ni gbọ́dọ̀ pé wọ́n jẹ́rìí pé Muhammad sallallahu wa sallam ẹrú sí ọlọ́run ọba ní ni ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo níbi gbogbo àwọn tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tí a lè sọ̀rọ̀ mú wa àtẹ̀rẹ̀ tó bá bá yọ máa jáde ìròyìn tó bá mú fún wa ọgbà pé ìròyìn òtítọ́ ni ìròyìn òdodo ni kò sí jírọ̀ pẹ̀lú kankankan kò sí kankan tó ṣe déédéé rẹ̀ kò sí kankan tó lè wá dáa tó ọ̀rọ̀ ẹ̀sìn dípò pé ó tiẹ̀ wá tó wá dáa jùlọ. wọ́fúnmá aslul islam gbólóhùn ṣàhádà méjèèjì jẹ́rìí méjèèjì yẹn àwọn gangan fúnra wọn àwọn ní ìpìlẹ̀ sí wàlà ayédèkúrò ní sáré kiri islam ẹni tí èsè mùsùlùmí tẹ́lẹ̀ kò lè sàdédé fóun fẹ́ wọnú islam ilà ìdá àtàrí ṣahadàtẹ́yìn àfikọ́ bá mi gbólóhùn méjèèjì wá yà ṣẹ́rọ̀ ńlá ilà ìnàmọ́ wàhídáhù la ṣẹ̀ríkà la wà ṣèhádọ̀ anna muhammadan abduhu wa yóò mú méjèèjì wá nutqan yóò wí jáde lẹ́nu táàgọ̀ wàhílmán yóò tún ní màá ń parẹ́ bẹ́ẹ̀ wà ẹmẹlẹ yóò ti tẹ pẹ̀lú rẹ wà á jẹ kọọdà yóò ti tún láti sọkàn rẹ. àgọlẹ kan ti o àlẹ ẹni tí ìṣe mùsùlùmí tẹ́lẹ̀ tó fẹ́ wọnú Islam gbólóhùn ṣàhádà ìjẹ́rìí méjèèjì yóò pè é yóò jẹ pé yóò mú wa nínú sọkàn ní wíwí jáde lẹ́nu wà ilman yóò mọ wà ẹmẹlẹ yóò fi ti tẹsí bákan náà wà á jẹ kọọdà yóò ti tún ní àti sọkàn rẹ. ẹlòmíì wà ǹjẹ́ tó bá jẹ́ pé nìyẹn mùsùlùmí ni tẹ́lẹ̀ ńkọ́ tóun ò tiẹ̀ ní kò ní bùkátà kọ́ máa gbóhùn kọ́ máa wí jáde lẹ́nu tàbí kó nímọ̀ rẹ̀ tàbí kó fi tẹ́tẹ́ tàbí kó láti sọ̀kan rẹ̀ gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ wá lóbi ti ayé rẹ̀ lóbi wá lóbi ti ayé rẹ̀ ètò yóò máa lò yóò láti sọ̀kan rẹ̀ yóò sì nímọ̀ pa rẹ̀ yóò sì máa fi yóò sì máa ṣiṣẹ́. láyé fún ṣèpè yìí yóò ní dáadáa ṣẹ́fà àdìyí bẹ̀rẹ̀gẹ́sì alẹ́bí lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ṣẹ́fà àdìyí náà bẹ̀rẹ̀gẹ́sì alẹ́bí lọ́wọ́ ó fi ẹ̀sìn gbé bí odidi ọmọ ẹ̀dẹ́ nìyà bí ara tó ní orí wàhámúdùhù wàsánámù. ó fi wé ó ti fi odidi ẹ̀sìn wé orí ó ara ọwọ́ fi Islam ó fi wé orí rẹ̀ ògbó àti sọ́nsọ́ rẹ̀ lára ìjẹ́ ara náà ló sì wà wàhídà ó fi àrọ̀ ìgbàdà ẹ̀já wòye tí wọ́n bá ti gé orí èèyàn lè yẹn gé tí wọ́n bá gba afá rẹ̀ ṣé kò ní jẹ́ èèyàn mọ́ ni jàmbá tí ò ní jẹ́ èèyàn ni ẹ̀ńtọ́ di ẹsẹ̀ rẹ̀ ńkọ́ yóò jẹ́ èèyàn ṣùgbọ́n wọ́n la fẹ́kẹ́ ni ọmọ jẹ́ èèyàn wọ́n ní ẹgbẹ́ orí ẹ̀ sọnù kíkọ́ ọrùn rẹ̀ wọ́n tẹ̀lé lọ àwọn òbéèrè ọrùn rẹ̀ o ẹ̀ńtọ́ ti bẹ́ orí rẹ̀ kí ló tún kú tá a mọ̀ forúkọ rẹ̀ òkú òkú ló kú tá a mọ̀ pé torí àdéṣọ́dọ̀ jẹ́ pé yí wa wípé Shahada yẹn òǹgàgà lórí ẹ̀sìn ìdàdì ẹni tó bá ní òun fẹ́ tẹ̀sí tí ọ̀gbà ṣàhádà méjèèjì bọ̀ tó lẹ́sìn ìlẹ́sìn kankan torí bí ara tí ò lórí ni oríṣi ni ọlọ́run ọba ìlẹ́jọ́ lágbègbè gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a máa fi ara yòókù sí ìlọ́lọ́run ọba ìlẹ́jọ́ lágbègbè ètò rẹ̀. torí ẹ̀tọ́ bá ti gé orí ìsìn kankan máa wọ̀. أو لم يكن هناك رأس فإنه لا بقاء للحياة أو لم يكن هناك رأس طبعا على في أصولين كذلك بدون التوحيد بيناني لا يملون وبيلك ولا نقطة سوسو لا بقاء للدين وفي تكو كتابة تكو تابة تكو تكو ما اللي بيوان صبي يوم يملون لقطة سوسو وني afẹ́ ìkọ̀rọ̀ ọmọlọ́ lọ́kàn tó sólẹ̀ ẹ̀kọ́ bí ó ti kí mu. ọ̀rọ̀ ọ̀run yẹn tí ó kì yẹn lórí ìmọ̀lọ́ lọ́kàn ṣoṣo lọ́fẹ́ kílé lórí tí ọba tí wàá mọ̀lọ́ lọ́kàn ṣoṣo kò dé ìrùn tọ́fẹ́ kí má náà nìyẹn. àfikà mọ̀lọ́ lọ́kàn ṣoṣo táwọn èyí wa ìmọ̀lọ́ lọ́kàn ṣoṣo yóò ṣe pàtàkì. níbo la ti wá rí mọ̀lọ́ lọ́kàn ṣoṣo ní sẹ́mẹ̀tì ẹ̀bọ̀lẹ̀ tí wàá fẹ́ rí táwọn òòsà kọ̀ lọ jàrá àjàálẹ̀ àdéhà tẹ̀lé àwọn àṣìdá tí gbogbo àwọn òòṣà ìlọ́pẹ́ sọ́dọ́ náà gan lòlò gbogbo àwọn òòṣà tó ń kálukú wá ní kí mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ní títì tani wọn apàṣẹ ẹ̀sìn fún tẹlómìn àwọn mélòó ni wọn fẹ́ fi ti wọn lẹ̀ láti lọ́ọ́ máa gbọ́ tẹ̀lé kankan wọ́n lérò pé kẹ́lú àwọn òòṣà táwọn ń sìn lọ́dọ̀ yà nísọ̀lá mi kékeré wọn mọ̀ gbọ́dọ̀ lọ́dà. bẹ́ẹ̀ni títa bá tún wà ní kìrìsìtẹ́nìtì nǹkan mẹ́ta lọ́kàn di wọn sẹ́ni pé kò sí tawhid lọ́dọ̀ wọn wọn ò ní mọ́ lọ́lọ́kan ṣoṣo tó ńgbà tí wọn ti ní mọ́ lọ́lọ́kan ṣoṣo kí là á fẹ́ wá kí là ń wá bẹ́ẹ̀ kí n tà wá bẹ́ẹ̀ kí n tà wá bẹ́ẹ̀ ibi tó ṣe pé gbogbo ẹni tó bá jẹ́ aṣáájú aṣáájú ìjọba ó tó ti dọ́là lọ́dọ̀ wọn subhanallah kódà àkọ́kọ́ orúkọ wọn kọ́kọ́ sọ di prọfẹ̀tì náà lórí ti dànàbí kan náà àwọn ànábì tá a sì mọ̀ pé ìdí ànábì ti pín lórí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam olùkọ́ ọ̀kẹ́ a máa pè lóluwà nìkan àbọ̀lọ́hún nìkan wọ́n máa amúrò hàdà ìṣẹ́yẹ àǹkóbi báyìí ọ̀rọ̀ àdúgbò wa yìí ó ti pamọ́ sí ń pẹ̀lú bẹ́ẹ̀ ìwọ̀n àkọ́kọ́ nìkan ló ládùúgbò yìí wọ́n lò lọ́lọ́run ní ládùúgbò yìí ọmọ àyà ìlọ́lọ́ kan ní bíbá ìgbà tọ́ àdúgbò ẹ̀wọ̀ olùkó yẹ báyìí tọ́ àdẹ́bí òkè ìdáwọ́ tiwa ọlọ́ta wa ní Allah subhanahu wa ta'ala ń tẹ́lú kí n sọmọ kejì abẹ́ ẹ̀kọ́ ni sáàkà wa jẹ́ pé wọ́n á ní ọlọ́run kíní kan ní tó àjẹ́ pé kò sí àbúrò àwọn ni wọ́n máa tí wọ́n tí wọ́n ń ṣe yẹn torí ẹ̀jẹ̀ káwọn lọ́mọ pé ìmọ̀lọ́lọ́kan ṣoṣo wa ó ṣe pàtàkì púpọ̀ lábẹ́ ẹ̀fà ìmọ̀lọ́lọ́kan ṣoṣo á gbà wípé jíjá ààyè wa ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun ló wù ká máa jẹ́ àlàyé kò sẹ́ni tí fún táyà lórí ààyè ọlọ́run ọba ni bí o ti gbé sẹ́yìn òbí ní ikú ọlọ́run ni ikú wa náà kò sẹ́ni tí táyà tó lè pààyàn àfọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ yẹn ni pé yọ yàtọ̀ sí àwọn àṣà Yorùbá tó pé tọ̀ ikú ikú lágbájá ni lágbájá kú ń tiẹ̀ ikú tí lágbájá fẹ́ kú kò ní lágbájá lọ gbà kú kò sí tọ́jọ́ àdúgbò ọlọ́dàkùn mọ́jà àfọjọ́ ọlọ́jọ́ lọ lọ́dọ̀ yorùbá ní gbogbo yẹn wà àwọn àtisọ́kàn àbú ní bẹ́ẹ̀ ká máa ṣàtúnṣe rẹ̀ kò sẹ́ni kankan tí ó kọjọ́ ẹni kankan lọ ọjọ́ ọtí ẹgẹgẹgẹgẹ náà lọ́nà lórí pàdébà Muhammad sọlá àtẹnà tí ó yé wáyé pé ẹni kan ò ní í kú àyàfìgbà tí arísìkì ẹ̀ bá tán jíjẹ ní imú rẹ̀ ìjọ tó bá tán ìjọ rẹ̀ bí ó tó ṣe kí ni o bí ó tó kú láyé àjẹpọ̀ ní kálukú akálọ̀ ọmọ kọ́ta wa lójú sáká dáadáa wípé ọlọ́run ọba lọ́ba tí ń fa ni òun lọ́ba tí ń yé ni òun náà lọ́ba tí máa tún fún yẹn ní ìjẹ mu kò sẹ́ni tó ní kápá lórí kárí jẹ kárí mu tó ju Allah subhanahu wa ta'ala ètò gbogbo ìgbésí ayé ta ní ṣe Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí ń ṣe gbogbo nǹkan ìyá kò sọ́dọ̀ ọlọ́run àní máa dópin ẹ àwọn èèyàn méjì kan bẹ àwọn ni wọ́n darí ayé àwọn mẹ́rin kan bẹ àwọn wọn darí ìlú sẹ́yìn àwọn mẹ́ta kan bẹ àwọn tó wọn darí ìlú báyìí rárá o àtàwọn gbólóhùn tá a máa ń sọ lẹ yorùbá ayé yìí gẹ́gẹ́ àràgbélayé àràgbélayé àwọn tí èèwọ̀n fẹ́ rà lọ́dọ̀ wọn ń bò làwọn ti ra sí wọn. àbíkáyà rí wípé èmi àtẹnìkan kan wa káńtà fọlọ́n wípé olùlọ́ba tó lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá lóní gbogbo ẹ̀ torí ẹ̀ tàn hí ìmọ̀lọ́lọ́ kan ṣoṣo lórí rẹ̀ ní ẹ̀sìn ọ̀wà o gbogbo tá a bá láti bẹ́ẹ̀ ṣe tí ọba ti bímọ náà lọ́kàn ṣoṣo lórí rẹ̀ gbogbo ẹ̀ yẹn pé kò sí níbi ẹ̀fún ẹ̀sìn àyàfi pẹ̀lú kámọ́ náà lọ́kàn ṣoṣo ìyá àná gbogbo ọ̀rọ̀ olórí alẹ́ bí ìdá kóti àn ètò ti pé orí tí wọ́n bá ti gé e, àwọn dáàlà tọ́gbó orí yẹn yẹ kó dáàlà ti ṣàyà tó wọ́n kọ́ sẹ́dá ìbàdàn ìtẹ̀mí yẹ kó fún yẹn nìyẹn bẹ́ẹ̀ sì ni gbogbo ara yẹ kó o ti bàjẹ́ nìyẹn tí orí bá ti kú òní bẹ́ẹ̀ àjẹpẹ́ táwọn ojútó yẹ o ògóńgóri ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀jẹ̀ amójútó dáadáa ó ní ìṣòro tá a níjù láwùjọ kí mùsùlùmí gidi tó fi wà táwọn èsì wọn èsì gidi fi wà mùsùlùmí tí ó dúró tọ́ náà nígbà ṣòro nígbà rọrùn nígbà rọra tá a fi rí wọn ètò ti pé tí ṣòro kékeré bá tẹ̀lẹ̀ ó ti gba chọ́ọ̀chì lọ ètò ti pé tí ṣòro kékeré bá tẹ̀lẹ̀ ó ti lọ sẹ́fà ẹlòmíì ó ti wọnú ẹlẹgbẹ́ ológboni ẹlòmíì yóò ti wọnú awo nítorí pé tàwọn ìdí wọn mọ Ọlọ́run lọ́kàn ṣoṣo wọn mẹ́lẹ̀ ni àìdúró ti Ọlọ́run ọba ló ṣe wọn àìmọ Ọlọ́run ọba dáadáa pé ọba ọ̀kan ṣoṣo tí ò lẹ́gbẹ̀rà tí ò ni òun náà ló ṣe wọn torí pé wọ́n gbà pé àwọn kan tó ń bẹnu ayé yìí tó ti pé wọ́n lè jẹ́ kéèyàn orí nira wọ́n gbà pé àwọn kan bẹnu ilé ayé yìí wọ́n lè mú orí wá fún yàn àwọn kan bẹnu ayé yìí tí wọ́n ní jẹ́ kó orí ọ̀tẹ̀ gbogbo àwọn èèyàn oríṣiríṣi ló tún wá máa ń pè yàn lágbájá má dákẹ́ o tó ọba dákẹ́ sáré yẹn ọba yẹn dákẹ́ o onídìí eléyìí ee fọ̀rọ̀ rẹ làwọn àgbà fọ̀rọ̀ làgbà fọ̀rọ̀ làgbà fọ̀rọ̀ ọgbó kàkéèjì ẹ ẹ̀sìn ọ̀pẹ eléyìí o ẹ̀sìn ọ̀dàkó o ṣe máa pé kófì lè dáa fún ọ lásán náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí láàmú ọgbọ́n lágbọ̀ Yorùbá tí wọ́n máa ń sọ ẹ̀sìn ìfìlọ́ bá wọn tẹ́rí sí ọ̀rọ̀ òru ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí bá wọn ṣe ìlú ẹni bẹ́ẹ̀ sì rẹ yẹ o ẹ̀sìn rẹ ti yẹ tàwọn ṣíṣ ìjà lọ mójútó torí ẹ̀ láti rí ẹni tó ti dé tó bá di àsìkò fáńgáwẹ̀ àjọ máa gbàwẹ̀ tá a bá ṣe ti ọdún ìtúnu àjọ máa ṣe bá a bá ṣe ọdún ìkúnná àjọ máa ṣe ẹtù rẹ lómi náà tí wọn bá tó sọ̀rọ̀ òun náà tún ni ẹlòmíì tí wọn bá tó ń ṣe òun náà lẹsùn bá bẹ tí bá tó ní wọn fẹ́ bọ pé lórí méjì lẹsùn ti bá tí ti gba wájú èsì tapẹrẹ tí bá tó ní tẹ o kéré sí o tó lé sí o tọ ẹsùn bá bẹ náà ní lórí gbogbo ọdún tí bá ti bá ní láyé lọ́dún. subhanallah ààyè yẹjú tawhid tawhid rẹ mọlọ lọkẹsùsù rẹ tí ò mọ yẹn lórí tí ò fagá wọn náà ló ṣerú àwọn ẹni bẹ́ẹ̀ torí ó ti mọ ní ẹ̀yin àlùkí ní sí gbogbo tẹsí rẹ yọ lọ gẹ́gẹ́ bọ́lá wọn bá ilé sọ láti sọ. gbogbo àwọn tí òǹkàlùkù dá yóò kú dání wọ́n sì ti jẹ ọ̀kàlùkù ara wọn. kódà tàbí wà lóru ni bóyá àwọn ọlọ́sàn tí wọ́n máa fúláṣì táwọn olórí tí wọ́n máa fúláṣì wa ni kíkà wá sọ pé òru mọ fẹ́ kíkà ní ọ̀sán mọ fẹ́ tí wọ́n wá lọ sí àárín òru àtọ̀sán mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n bá ti dé ọwọ́ rẹ bá dùn sẹ́rìn tó yí kiri báyìí ọ̀sán bàdé èyí ò tún yí kiri alẹ́ tún dé àárín kankan kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ètò ọlọ́run ọba ìdíkẹ́ ọláwà bẹ́ẹ̀ náà ni ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ò sẹ́ni kan tó kéjì rẹ̀ ní gbogbo ètò àtá torí tí bá ń bẹ ní hmm, gbogbo táwọn ìkọlà àmàwé gbogbo táwọn ìkọlà àmàwé pàápàá jùlọ tí wọ́n bá lọ ha mọ́wọ́ bí yorùbá ti pín káàkiri ìgbé egun ló lè ṣe kíní kan orò ló lè ṣe kíní kan èyí tó kù lè ṣe onáà ní kaba yìí èyí tó sàgbó ti pín gbogbo ẹ̀ ọ̀rọ̀ òjò lọ́wọ́ ọ̀dọ̀ yorùbá ní ìsanwó ọ̀sàgbó lọ́wọ́ àdàrà. àjẹ́ pé táwọn ẹgbẹ́ yẹn wojú ọ̀dọ́ tiẹ̀ tá a bá ń wọ́ máa ń kọ́ mo lè gbọ́dọ̀ ọlọ́sùn kan ni. ẹ̀ta bá ń wọ́wọ́ kọ́ ọ̀dọ́ ta wá ní ọlọ́run láti wá lọ ọ̀dọ́ rẹ̀ ọjọ́ ajé tọ̀ ẹgbọ́n kaba iná ni wọ́n ti wá pín gbogbo ẹ̀ owó sáyẹ́ wọ́n ti pín fún kálukú pé ìdílé ìdíje ìdílé ìdíje ìdílé ní ìsìn olónírin báyìí lọ́dọ̀ tiẹ̀ báyìí lórí ṣùgbọ́n gbogbo àwọn sọ pé gbogbo ilé ìlànà ìfẹ́ ọlọ́wọ́n bá ló ń kálukú fẹ́ máa pín mọ́wọ́. káàdà àkọlùkù lọ ẹ̀dọ́ ọlọ́ọ̀dọ́lọ́ ń dáná ń kálukú ti wá rí yìí nínú ẹ̀dọ́ ọlọ́ọ̀ lèmi wà lẹ́ni kálukú wa iná wa gbogbo tí wọ́n há mọ́wọ́ yìí náà nínú ẹ̀dọ́ ọlọ́ọ̀ náà ni fa àrùn ìmáàdà àkọlákọ̀lẹ́rì nàbí ìjọ́ni àwọn tẹ́ ń sìn lẹ́yìn ọ̀nà ẹ̀fì hàn wá tí wọ́n dá gbogbo fúnra ara rẹ̀ tó ń lo ilé ara ni tó ń lo ní mànàmáná sẹ̀ńtà sọ fún wa pé ẹjẹ́ lọ béèrè tán ọmọ Yorùbá níjọ́ Yorùbá gan ṣẹ̀ báyìí ọdún wo ni káwá wùgbà tọ́lọ̀ ti dá òjò káwá wùgbà tọ́lọ̀ ti dá àrà tì tọ́lọ̀ ti dá mọ̀nàmọ́ná tì tọ́lọ̀ tún sọ̀rọ̀ rẹ̀ fún anúsọ̀rọ̀ tó ìgbà kọ̀rọ̀ ẹ́ àwọn kàtọ́ yìí bi fi ìdòlùmáàtò wọ̀rọ̀ àjò wọ̀bárùkọ̀ ìjàlún àṣọ àrùn ìhàgánihìmínà ọlọ́run ti sọ ọjà gẹ́gẹ́ bí apẹ̀rẹ̀ òjò tó ṣe gẹ́rì bẹ́ẹ̀ àwọn ará àwọn mọ̀nàmọ́ná ẹ̀rì tí ọmọ kọ́ ibẹ̀ subhanallah tẹ́gbẹ́ tí ará ìbá sá yẹ ti àlù ní asọ̀bí àgùn bíi àdá nìyí àwọn yóò kí ọwọ́ wọn pé tí báyìí ni hazara lọ wọn fi máa fáyà kí kiri ara ara yẹn ọmọ ìjẹta bàbí wà ìrẹ́yìn náà wọn kálukú náà tí ará bá sáńgà ní báyìí etí ìyọ́fẹ́ létí àgàgà ẹtí bá ń bẹ níta etí yọ ọbẹ̀ létí subhanallah ọ̀pọ̀lọpọ̀ wà sí ọwọ́ bọ etí ẹ̀sọ́ fáyà pé ibi rárá rárá yẹn wọ́n máa ń ná àwọn etí yẹn wọ́n máa jẹ pé yóò ṣe sábà jà fún un. Òdìdí sọ́rọ́ sọ̀rọ̀ àyè ti bẹ́ẹ̀ lọ́jọ́ àmì kiri. Sọ́yìn pé káàrà bá tún sá àtúndí tá a máa ṣe ìrántí ọlọ́run tá a máa ṣe. Subhanallah ni ìṣẹ́kì ìfọwọ́ àdàbí àwòrán wọlùmọlẹ ìka tó ní ìlú ìpàdé mímọ́ fún Ọlọ́run ọba ọba tó ké pé ara a máa ṣe àpamọ́ pẹ̀lú olùgbẹ̀kù àwọn mọlẹ́kà sì ni àwọn bẹ nínú bẹ̀rù Ọlọ́run nínú ìpàdé Ọlọ́run ọba tó wà sùkánà wọn ṣùgbọ́n ilẹ̀ Yorùbá sára bíi sá àti àwọn ọmọ ìwé tí wọ́n wí ọdún lọ́gbọ̀n máa rọ́ wọn dà ọ̀hún rọ́ wọn dà sọ́run máa rọ́ wọn lẹ̀ àwọn ẹni àbí bí èkó yìí kọ́ pa sẹ́kẹ́sẹ́kẹ́ sí wọn lọ́wọ́ lẹ́sẹ̀ tó ti kú wọn lọ tí wọ́n àrẹ ti àwọn yẹn. tòlá àwọn gbàgbé àárọ̀ òní sá àti torí kọ́fẹ́ pẹ́ ni bí ọbẹ̀ pa ẹni ní tí ọ̀wá sẹ́ni bí nínú ìlú sẹ́yìn. jantirẹ́rẹ́ lọ́pọ̀lọpọ̀ pọ̀ lọ jàrá. tí ẹ bá ti tọ́lọ́ bá kàfẹ́ mú wá pé kọ́kàfẹ́ sàdáwò lásán fún wa. èèyàn mélòó wá ní alára sá gbogbo wọn ti kó gbogbo wọn lọ sínú odò ó ti kó wọn lọ àrà ti gbé wọn. mo rẹ̀ ti rí i àmì ọlọ́run ni àmì ọlọ́run tó lọ fi dẹ́rù gbẹ̀dá ni subhanallah ìbá yẹn wá sọ ní nǹkan kù ọ̀dọ̀dọ̀ afọ yẹn wá sọ ní ojúlówó ọlọ́run ọba lọ́dà gbogbo nǹkan ẹ̀dá ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ẹ fi hàn mí kí ni táwọn sí àwọn tẹ̀ ń jẹ sí yẹn kí ni tí wọ́n dá lẹ́yìn ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ kàtí wọn lè dá kankan jẹ gbogbo àwọn abẹ́sọ̀gùn tajà ní àwọ̀rò lábẹ́ ti kódà wọ́n sì lẹ́nu mi gan tó ń ta àwọ̀rò wá sílé ìjọ oníkéwu ni wọn kọ fún ìṣerú ẹ̀ mọ́sálásí lórí àti kí kan kọ́ bàjá pé láì kẹwàá àti díì kò ti ti pánú ẹ̀ ọ̀tẹ̀bẹ̀ yẹn lọ oṣù mi nà lọ́yìn ọ̀nà bẹ́ ọ̀pàpọ̀ mọ́nà gbòòrò ṣùgbọ́n gbogbo ojú ìbá ti tẹ̀sán ẹgbẹ́rún ni wọ́n ń gbé káàkiri àwọn lè ṣe kí ni o wọ́n lè rí afọ́rùn mọ́ bẹ́ẹ̀ torí pé àtẹni ọbẹ wà àtẹnudí ọbẹ wà torí títà torí gbígbé àtẹni ọgbàdùn àtẹnudí ọgbàdùn ó ti wọdọ lùkọ bẹ́ẹ̀ wọ èrò làwọn fi ń tètè wọn èrò lásán àti pàtí ojú àgbàrá làwọn fi tètè wọn kẹlà ẹsẹ tí wàá yóò rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ gbàgbọrọ àwọn máa ń sawọrò kékeré òbí dé sọ̀rọ̀ tó dáa jáde kó gba àwọn èèyàn sínú ẹ̀sìn dáadáa àwọn èèyàn wà á tí láwọn èèyàn gbádùn wọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ òdodo wọ́n ti fẹ́ tẹ̀ lódodo ẹlòmíì lórúkọ ẹ̀sìn náà ẹlòmíì ò ti lọ òwe a báwọn táyà bá fẹ́ tán bá láwọn dé ẹ̀yìn afẹ́ dákun ẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ wá oúnjẹ ìsìn ẹ̀sìn o oúnjẹ ẹ̀sìn ẹ̀jẹ̀ wá o torí ọlọ́mọdé àdìgbòjú ọlọ́ọ̀ níbi ń tẹ̀lé o ojú ọlọ́ọ̀ níbi ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ Yorùbá nù àwọn ọ̀rọ̀ Yorùbá nìyẹn àwọn ọ̀dọ̀ fún ọkàn wa sí á sún ẹ̀mí wa sí á ní gbàgbọ́ gidi tí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ìgbẹ́ ọlọ́wọ́n báyìí òun náà ní ọba ọ̀kan tuntun lórí gbogbo kan kò sẹ́ni tó dàgbẹ́ bẹ́ẹ̀ bí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ẹjẹ́ àlọ́ tó kọ́ kíni wá sí àìmójútó òmìnirò tá a ní nínú àwùjọ tá a bá ti mójútó àìjọ ìṣòro tá a ní pẹ̀lú àtọ́lọ́ alẹ́ni yẹ kó mu àlẹ́ yìí òkò díẹ̀ tí ó dùn lé lórí ní òwò sọ́lá òun náà ní ìrun kéke ìrun kéke gbọdọ̀ wọ́n fi irun rẹ̀ síbẹ̀ ìfowó lọ́wọ́ àti òbí ṣáà yé tiẹ̀ àti pọ̀ ní ìjọba lójú òun náà ní sọ́lá tó kẹ́ tí wọ́n ti báyìí ẹ ọlọ́run olóró ọlọ́run olóró ẹ̀yà aláhàlà ló ń ṣe aláwọ̀ àgbà aláwọ̀ àgbà sẹ́gbẹ̀rẹ̀ aláwọ̀ àgbà sẹ́gbẹ̀rẹ̀ aláwọ̀ àgbà sẹ́gbẹ̀rẹ̀ ọlọ́nà wò lọ ẹ yọrọ dada wò wọn ni mokiboki bọ́ọ̀bọ̀ gbà bọ́ọ̀bọ̀ filẹ̀ ìwọ ma sọ gbá àwọn yẹn kí báyìí àwọn yẹn ma àwọn àdúgbò pépé ọ̀dájú dada pé tí wọ́n bá bọ́ tí wọ́n bá ti bá lù alá rẹ̀ débi ojú tí wọ́n bá ti ìkọ́mọ̀ sọ̀rọ̀ àtúntò yọ dájú kò ní bára kàkà mọ́ àwọn yẹn mọ̀ dada sẹ́ni pé ẹni tí yẹn wá gbé àlùwàlá ṣe jù sẹ́ni pé àtòkí pé á wọ́n sá lọ sàlùwàlá tó fi wọ́n sàlùwàlá tó bára kàkẹ́ wọ́n ah, fi ọ́ ọ̀bàrà balẹ̀ gan ni o ọ̀bàrà balẹ̀ gan ni o tó lẹ́yìn kan lọ fọ́jú yìí tó ọ̀bàrà kàkẹ́ àwọn yẹn kí lálàdé lálàdé làwọn yẹn lẹ́nu ní ìsìn wọ́n kàn sára wọn dànù bí àwọn láìpẹ́ sọ láti bẹ̀rẹ̀ pápá ní lọ́sọ̀tẹ̀ òun ni ẹ àwọn ọ̀dà wọn ò wọn ọ̀bẹ wọn ọba yẹn dà ọ̀rọ̀ wọn kíákíákíá ní pápákọ̀ sọ̀lá sọ̀lá tó pápákọ̀ ẹ̀ subhanallah àwọn àdúgbò kan bẹ̀ tó ń mọ̀ ọ́ bẹ́ẹ̀. òkú ẹ̀sìn sẹ́sìn tó lé lórí wọn náà tún ní kíni o àsọ̀lá ìjà àmójútó ní wákàtí wọn lọ́dọ̀ wọn bá ti lọ́nà àlè wa lórí. ẹ̀sìn ọ̀bá àmójútó nù yìí ṣe mùsùlùmí o ẹnití ìkírun rárá kódà kọjá pé bá a fẹ́ sọ orúkọ rẹ̀ orúkọ tí wọ́n sọ wọn lọ yá orúkọ àjọ tó lọ lọ́ba sọ́dún Muhammad káà wọ́n sọ rẹ̀ dàrú ìjẹ́ Muhammad wá sí wọn kí ẹni tó lórúkọ yẹn ní kílẹ̀ olùsílọ̀ yóò sílọ̀ tó tóbi pàkúrẹ́ orúkọ olùwà jẹ́ orúkọ tí tí ìtumọ̀ tẹ̀lé orúkọ títẹ́ ọ̀tẹ̀lé nìyẹn torí pé tó lórúkọ yẹn olùdáadáa pẹ̀lú sẹ́ pẹ̀lú àdìsọ́kàn àti àwọn ọ̀rọ̀ tó dáa ni. ìjábọ̀ tuntun sọ̀lá ti wà wákàtí márùn-ún péré náà lọ́jọ́ náà yàtọ̀ táwọn náà wá pè lánàá bí látàtò máa fi sọ̀rọ̀ ẹ̀wájú ọlọ́run. sọ̀lá tó yìí òun náà ni sóòrè àti zóòrè àti àm àti mábírìbì tàbí tẹ́lá ìgbẹ́ àti sọ̀lá yìí ṣàtọ̀fẹ́ wọlé. wákàtí márùn-ún ló jù bẹ́ẹ̀ lọ wákàtí márùn-ún yìí ìṣẹ́jú èlò afẹ́ di kíkọ̀ kan náà. ẹ̀rọ ọmọ mùsùlùmí ọmọ ọmọ mùsùlùmí mi ìdí wa tí fi o lè jẹ mi ni wọn ti káàkiri o lè jẹ mi ẹ́ nítorí ìyá rẹ rí nígbà tó lọ sọ̀rọ̀ àkàrà nílé kíníkíní kan ẹ ó ó jí ààrẹ lónìí lọ́ba dàmáyò dàmáyò dàmáyò ó pátá olóòní wọn ayé mọ bàbá rẹ nígbà tí bàbá rẹ lọ yáwó kíní kan báyìí gbàkà ó jí àrùn ti yà bàbá rẹ jẹ ìdí ibla yoyi òní wọn fi wọn fi ẹlòmíì sí tọ́jú wá kírun ibẹ̀ náà wọ́n tún bá oríire wo ló ti wá tẹ̀lẹ̀ sí ọ. ẹlòmíì bọ́ọ̀lù náà ni torí bọ́ọ̀lù ẹlòmíì òfin kí sọlá tó méjì papọ̀ ọ̀fẹ́ ti jẹ́mọ̀ ẹ̀. kí ló dé onídọ́gbọ́n bá ti wọlé síbi tó ń fẹ́ wọlé sí òun lè ráyè jáde wọn obìnrin ọ̀fẹ́ wọlé sẹ́wọ̀n. àríbẹ̀ ẹ̀kọ́ ni bẹ́wọ̀n náà ni wọ́n wọlé tí wọn ní tètè jáde fúnra wọn àbí tí wọ́n bá mú wọn jáde padà. ó ní ẹ̀wọ́ àbáyé máa bọ́dá pẹ̀lú yẹn má wọrí tèmi yé mi ibi tí mo sọ̀rọ̀ tèmi yé mi. yóò àlọ́ mú sọ láti méjì bíi mọ́gíríbì àti sáàdì tí wọ́n bá jẹ́ kọ́ lásìkò mọ́gíríbì èyí tó ń bá ti wọlé ọ̀ràn àti jáde onírọ̀rùn fún wọn. sọ̀rọ̀ tó lórí àtàkùn lásìkò lórí ìyọ̀jẹ̀ méjèèjì papọ̀ bùkátà ló dé dọ̀rúra ni làlúrí ni làlúrí kéré díẹ̀ sí ibi nílọ. subhanallah àwọn èèyàn jẹ́ òkè táwọn bá kú bẹ́ẹ̀ kọ́ kí náà fẹ́ lò fọlọ́. kódà lóbi tó bá gba Allahu akbar Allahu akbar ẹ wo àwọn oní àwọn èèyàn wáyé wà láwọn kọ́ ọ ah, wà láwọn kọ́ ọ ó dẹ̀ lóbi ọmọ mi ẹ̀mú lóde jẹ́ ti rí báyìí pé táwọn ẹ̀ bá táwọn kábà sílé ìwọ́n àti ẹ̀fẹ́ bọ́ta kọ́ mọ́ pé òun gbóhùn kiri kan òun wo bọ́ọ̀lù finish tí wọ́n ti ọba finish òun ní jáde bí. subhanallah ìjà mójútó sọ̀rọ̀ àti wà. bẹ́ẹ̀ni ṣe máa ń bá wa bù ẹ̀jẹ̀ ń tó bá a bù bẹ́ẹ̀. àní báyìí pé sọ̀rọ̀ àti kọ̀ọ̀kan twenty twenty minutes àfi dé. sáà máa ń sábà lò bẹ́ẹ̀ tọ́ba pọ̀ jù ní tẹ́lẹ̀ àbí wọ́n ní ìmáàmù farabalẹ̀ tí máa ń pèsè asálàmù alaykum ọ̀sánlá ajimáàm ajimáàm ẹ̀dá pẹ̀ máa hàn hàn ẹ̀gbọ́ píríncípù wọn ni wọ́n mú òfin wa nítorí báyìí bá ti yí ni bá máa bá àyè yí nítorí bá ti wà ní wọ́ọ̀dù tá a wà yí bad ẹnu rí i pé ayé yẹn ń fásitì dẹ́dẹ́dẹ́dẹ́ tó ẹ̀ ẹ̀ mo rò gbólóyè ni máàmù máàmù ló ti sọ̀kọ́ọ̀. Ah, olùgbòye ìmáàmù já sí ah, ìmáàmù lẹ́tọ̀ káàtó fásitì dẹ bàbá yìí láti bàbá bàbá ìmọ̀ àti bàbá ìmáàmù níta. subhanallah ìmáàmù náà wà jẹ́ tuntun pé náà náà ní ọmọ rẹ̀ kí sóbì ìfún wa. wọ́n bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àtàlẹ́ àdúgbò wa yìí nígbà lè lọ ní sọ̀dá títì wọ́n sọ̀dá títì ìjọ ìgbẹ́bẹ̀ láta. bẹ́ẹ̀ ìgbàsùgbà kúlù àlọ́ àwọn fi gbàsùgbà tí ó jẹ́ pé wọ́n gbéṣẹ́ rán yàn rárá kódà ẹ wà rí àwọn èèwọ̀n àgbàgìrì léyìí àwọn àti ṣe fọmọ làwọn èèwọ̀n ti gbàgìrì léyìí tí wọ́n bá yan ju fájà kalẹ̀ sábà yẹn. ìnà dáná orí ilẹ̀ ọmọ kaná dáná rẹ̀ lọ́ni. subhanallah aláàdì aláàmúnẹ̀ṣọ̀ wọn kà láti sọ̀rọ̀ sọ̀rọ̀. kí wàá ní ìtumọ̀ wọ́kùnrin ánà inna qur'an al-fajr kana mashhuda alukurani tẹ kejì ogun gbọ́nà ní àtúfájàrí yẹn lásùbà ẹ mójútó dájáde ìjẹrì ni tó jẹ bá níbi sallallahu alaihi wasallam a máa ka ayọ ọgọ́ta lọ sí ọgọ́rùn ayọ ọgọ́ta sí ọgọ́rùn gbogbo àwọn máa fojú pẹlẹ yìí máa mú náà wọn sọ pé tó a á dé máa. أجمع يسروا ولا تعسروا وسكنوا ولا تنفروا لا إله إلا الله ẹ̀rí báyìí tọ́wọ́ ti jẹ́ báwo ṣe wọ́n bá ṣe tí wọ́n bá sọ pé yẹ sírù fún yẹ sírù báwo tí wọ́n bá ti yẹ sírù bí kẹ́mi ó ṣe yẹ sírù bí ìgbà tí mo gbé fún yín ni yẹsírù yín káyìn náà lè gba owó yẹsírù lọ́ọ̀nù. sọ́bàtì náà ti yẹsírù mi sẹ́ẹ́dọ́ yàtọ̀ sí yẹsírù tí mo gbé fún yín ìbí ọ̀ yẹsírù ní yẹsírù láì fi wo yín ni o. ẹgbẹ́ five thousand lápé àti pé ẹgbẹ́ two five bá ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ two five ẹgbẹ́ two five ní subhanallah. àwọn èèyàn wọn tó bá ti ọ̀rọ̀ ayé wọn nǹkan tó bá ti bí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn máa láǹfààní wọ́n máa láǹfààní wọ́n sì lọ tó torí kíní kẹtí onítùmọ̀ ẹ wò ó torí onídìí torí pẹ́lú mi ọgbà káàdì ìdìbò láti sáárọ̀ yọ lọ títí gbà wọn ní ẹ̀bùn tún kàn wọ́n tún lóun tètè jíde fún wọn tètè wà fún nàmbà ẹ̀wọ̀ ẹ̀lú mi ti tètè ẹ̀wọ̀ yìí àsìkò tí wọ́n ń lò wọ́n bá ti jọ́ òkú ńkọ́ wọ́n á jẹ́ tó wọ́n lọ́ òdòdó táwọn yẹn ń dúró sẹ́gbẹ́ torí oúnjẹ tẹ́lómi ọ̀jẹ̀ báyìí wọ́n ní wọ́n há kóńgò ẹ̀ ti méjì méjì bí kan o àtọ́lọ́rọ̀ àti sáré kan gbogbo ọlọ́lọ́ ìgbà alábàjẹ́ báwò lọ́nà dákẹ́ o ṣe tọkọ ẹ̀tọ́ gbogbo wa rẹ̀. wọ́n ní orun yẹn páyọ̀ ní fìdí ọ̀pá ní wo ńlọ mú sí ti mẹ́yẹ lẹ́yìn lágbájá mọ́ wa o. subhanallah. àwa lo twenty twenty minutes lórí sọlá tó kọ̀ọ̀kan how many minutes la fẹ́ yẹn hundred minutes one hour forty minutes àbí ẹ̀kọ́ ni nínú twenty four hours tọ́lọ̀ ń fọ láyé ní ọjọ́ àtòrò mélòó ló tún kù ó kù twenty two hours twenty minutes àbí ẹ̀kọ́ ni ọlọ́wọ́ á fi yẹn lẹ̀ fún oorun rẹ àti tẹ̀rẹ̀ àti jíjẹ mímu rẹ ní ọ̀wá tó ọ̀ tí ọ̀wá tó lò ó kátó wá pé kí ẹ tó sọ pé twenty twenty minutes lẹ́fẹ́ lò bóyá o plot àwọn àtikáàrù máa tí wọ́n dá sí ìrẹ́ tó wọ́n bẹ̀ lọ́n díẹ̀. tí wọ́n á ló dé táwọn afẹ́sẹ̀ ìjọba fọlọ́ bọ́lá wọn balọ̀ba ti ń sọ wa ti ń gbà wá ti ń là wá ìbò ní ti jẹ gbogbo wa wákàtí wo ni ní gbogbo yẹn ni. ìbá àwọn kan ló ṣe gbé iṣẹ́ akọ́ṣẹ́ ni wọ́n ṣe ẹnìkan sọ pé láàárọ̀ yìí ó ní òròjú ni jẹ́ ẹlòmíì pé á ah, kátó sàlùwàlá gan tán báyìí kátó sàlùwàlá torí ẹ̀ ló ń fi lọ church kátó sàlùwàlá tán ah, ó sì ó sì ó ń wẹ̀wẹ̀ ayaba o yóò fọ pa bọ́jú bọ́tẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ìsìn ẹ̀ kò ní lára o kò fi ń sè yẹn. wọ́n ní à ah, ń bí sẹ́wì ìjọ́sìn náà sẹ́wì náà ni à ó yẹ kéèyàn máa rò kéèyàn tó lọ mẹ́ o ó yẹ kéèyàn rò ó láti máa ju ojú ọ̀rọ̀ run gbogbo oríkèéríkèé ara ni wọ́n máa ròyìn kí ọmọ kùlùkọ́dì kọ́ máa yí sókè kọ́ máa yí lẹ̀ ó jùdí sí akọ̀wé alàgbà ó jùdí sí lẹ́nu à tọ̀rọ̀ wo ẹni tí lùlù akọ́sẹ́ ní ṣe o ẹ kátó agbẹ́ tó gbé kiri lọ́wọ́ ee ee ee àtọ̀rọ̀ wo pẹ̀lú ọmọ àtúwà tó máa ti sọ̀rọ̀ àtúwẹ̀ lọ gbogbo àti òfin dúró ní dúró yẹn ó dúró dáadáa àrẹ ọ̀nà Allahu akbar lọ sí rògbò ẹ̀yìn rẹ ọ̀nà sami Allahu liman hamida rabbana walakal hamd ó tún dúró ẹ̀yìn rẹ sùnà ọwọ́ àlọ́ sí sojú dà Allahu akbar Allahu akbar ó tún dá ó tún jókòó Allahu akbar ó tún sojú Allahu akbar ó dìde aláìlẹ́yìn ọ̀rọ̀ òjòjò lọ ìjó wèrè kékeré ni wọ́n ń péjọ ah bí ọmọ ti ara bí ọmọ ti ara gbagigbagigbagigbagi ah ó lè díẹ̀ o láti di pa àtẹ́wọ́pọ̀ rọrùn òkú àtẹ́lẹwọ́ ni ọmọ tààyàn ẹ subhanallah gbogbo ọwọ́ tó ń gbé òkè tó ń gbé lọlẹ tó ń gbé òkè tó ń yí tó ń ti iwájú tó ń ti sẹ́yìn náà ṣe kọ mọ pé wàhálà ni ṣe kọ mọ pé wàhálà ni islam rọrùn gan o islam rọrùn ọrọ̀ gidi ọ̀nà ìtọ́ba ti tọ́ba ti tẹ̀kan rí tọ́ba padà sí islam ó rí i pé kò sí ẹ̀sìn tó gbé yẹn sọ́nà tó dáa jù tó sì bọ́ fún wàhálà kó lọ́rùn yẹn tó ti islam islam wọn ó kó ní ó séyàn ní pẹ̀lẹ́ o tọ́ba bọ́ sí di sunna nínú islam ó rí i pé ee wá ee ṣẹ́fí wákàtẹ́ ìgbàsáwò sálọ ẹ wá jáwé sẹ́kọ̀ọ́ jágbá olójú lókè jágbá olójú. òfin tọ́jọ́ ìsìlámù òfin tọ́jọ́ ẹ wá jáwé tuntun sọ̀lá tiwa dáadáa. fàbídú ni àmúde láyé kúmù islam láì sí òkú islam náà lè dúró kò lè dúró mẹsùlùmí ti ṣẹ́yìn awìlẹ̀ kọ́yìmá. إذا لم يكن هناك عمود بيت الشعر وبيت الخيمة إذا لم يكن هناك عمود تقوم عليها فإنها لا تقوم ilé sọ sáà fẹ́ ṣe tẹ́ǹtì wa yẹn wàá ló kú kankan sọ̀rọ̀ tẹ́ǹtì òní ògbójó gbójó olóko òróró báyìí òní bíìmù tí wọ́n fi ti mẹ́rin kò láwọn ìtàn tó náà bíìmù bíìmù tí wọ́n náà láàrin láàrin láàrin tí yóò dúró ni yọmọ kò ní dúró ẹ má jà sára wa àjẹpẹ́mi àtẹnìkọ̀ kan wa abùkátà akamójútó sọlá ti wà o abùkátà akamójútó wàlá yẹ kó mbẹ́ ìtún ilá bí amóhùndéhì pẹ̀lú òkú rẹ̀ ní fimando. fẹ̀yìndà fúkìdàlẹ̀ amóhùn láyẹ̀ kó mbẹ́ tí ọba ti sí àwọn òkú yẹn ilé òdìjọ ẹ̀bẹ̀ ẹ̀kọ́ kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní alibẹ́tù làyẹ̀ ń bẹ́ni ilà àìlà àmàdì wàlá ìmáda ìdára tó sa àwùdáàdù fẹ̀yìntàjẹ́ máa àwùdáàdù wà àmìdẹ́tùn وساكنوا بلغوا الأمر الذي كادوا لا يصلح الناس فوضى لا تروت لهم ولا تروت إذا جهالهم سادوا onílé òní máa gba kíkọ́ alibẹ́tù la yẹn bani ilà àlà àmàdì àti pẹ̀lórí òkú wọlá ìmáàdà ọ̀gbọ́n náà sì lè sí ìgbàlá tó sa àwòtárò táwọn ìkan lè ọba tó kíni o tí wọn bá ti fẹsẹ̀ múlẹ̀ yẹn ni ìkan yẹn ni at-tawhid tí wọn bá ti fẹsẹ̀ múlẹ̀ ìtọ́jọ́. gbẹ̀yìn bá kàn gbẹ̀yìn sínú ẹ̀sìn Islam tó ní pé kò sí tọ́ hírí bẹ́ẹ̀ ó ń kẹran mérò ọba lójú lásán ní kó wọ́n padà bá ọjà alẹ̀ kalẹ̀ lọ́nà àwọn olóṣèlú ti ọjà alẹ̀ àti àwọn wọn lè gbogbo wọn bọ́ọ̀lù ẹ̀dọ́kẹ̀ wọn kálukú ẹ wá mọ́tò mi o mọ́tò eré lọ́sàgọ̀ ni yọjà wọn lẹ ẹjẹ amójútó sọlá ti wà dáadáa já mójútó kàdáríkà sọlá bí irun ṣe rí nìyẹn ìdààmú àpàdà àwọn kókèdá tí wọn bẹ ti tàbẹ kúrú wọn iná ní islam aláyẹ kó islam ò lè tó dúró kúrò níbẹ̀ o wọn lè dáríkà kọ́ ọ̀la ìlú lẹ́mà torí délé làwọn olùmọ̀ sọ pé iná máa ń tẹ́rẹ́kẹ́ sọlá àtà kẹ̀kẹ́ àṣùlà ẹ̀tọ́ bá gbèrú jù sílẹ̀ lẹ́tọ́ fi ń sọ̀rọ̀ jù fọ iná wo yẹ kúrò alẹ́ sọ̀hìn kìfèrí ni ọ̀jẹ̀ ní fúlẹ̀ tó lálàáfíà jù náà ó gbèrú jù sílẹ̀ òròjú ló mu kéde pé kọ́ndíṣàn kankan ṣẹlẹ̀ tí wọ́n gbà wọlé tí wọ́n gbọ́dọ̀ ẹ̀ wọlé náà sí pẹ̀lú pé bóyá kò ní làákàyè mọ́. ìbáàjẹ́ àìní làákàyè ti kéré ìbáàjẹ́ sásìkò kan ní ìdákúrekú bóyá dákú ni. ẹ̀rọ sàfẹ́kù yìí rẹ̀ láwọn àsìkò kan sá láì ṣe bẹ́ẹ̀ tòótọ́ ẹ pé ó fọ́ dẹ́gẹrẹ mú ni tó fi òròjú tó wọ́n ní yẹ kúrò alẹ́ sọ̀hìn ìgbà níbi ọjà kékeré ni o lè sọ lálàáfíà. wọlé ọ̀gá àná yà á tẹ́rì fún mi wùdú bí àkódà kọ́mọ̀ kọ́ náà yà lọ́jẹ́ lànà òun lẹ́fà ìdẹ́ta bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ rọ́ọ̀fì bí wùdú kí láǹfààní tá a fẹ́ rí bí kọ́gbà kọ́ náà yà ni máa ajẹ́ mi tẹ̀sí bí ẹ̀sọ́. ọlọ́run àyàn ni kò sí dé tọ́bájọ́ náà yàn tí ò ní ṣe kí ni tí ò ní ṣe ni tọ́bájọ́ náà yàn amójútó tá a máa ṣe ni wà á mi làmàlì kò fi ṣiṣẹ́ ṣe láfa ìdẹ́ta mi dáàlì kò sáfàní kàtà bẹ́ẹ̀ ni yẹn wàlídàálì ká hákàmà àwọn tó ti rẹ̀ nú àwọn olùmọ̀ wọn fi wá pé ìdájọ́ bí kókórì máa ń tálákà sọ̀lá ta mọ́tà àìmídà ìgbé ẹni yóò tọ́ bá máa ma fojú lẹ̀ pé rùn jù sílẹ̀ náà fi rùn ní o wọ́n lọ ká náà yóò tẹ́ ìwé ojú bí ha ó dà kọ́sọ́ kó mọ̀ kọ́ náà yẹn. àmọ́ àmọ́ nǹkan àná yẹ́ di hadu ojú bá ha ṣùgbọ́n tó ti pé òun takò ìjọ́nà yẹn rẹ̀ ni fàhádà káfíròn ìmáyé mùsùlùmí ọ̀nà àwọn olùmọ́kò lórí kékeré jẹ́ kọ́ọ̀lù gbọ́dọ̀ tó wá nù hadith pé wọ́bẹ́ wà tó sanami ní jihad asọ́sọ́ gíga ẹ̀sìn òun náà ní jagun fi sabilillah sójú ọ̀nà ọlọ́wọ́n bá. bẹ́ẹ̀ wà tó sanam al-amru wa huwa alladhi wa huwa ad-din sanamu amri wa huwa ad-din ay al-jihad fi sabilillah. ìjọjẹ́ sọ́sọ́ ẹ̀sìn tó so kíkà ẹ̀sìn òun náà ní káfí máa polongo ẹ̀sìn oníkíni o ìjàkóso jọ́nà ẹ̀sìn ọlọ́ fàlìjìhádù dalilun ala quwwati islam torí pé jihádù ti ṣe ìjàkóso jọ́nà ẹ̀sìn àpẹẹrẹ ní jẹ́ lórí pé islam lágbára ìdáwó jìdá jihádù fi sabilillah tó a bá ní ìjàkóso jọ́nà ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́lá tá bá ti rí i wàhálà dalilu ala quwwati islam wọn tọ́ka pé islam òun ní agbára nìyẹn lẹ́yìn al-jihad la yakunu illa min quwwati imanin wa quwwati maddati torí pé ìjagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run kò ní wá lásán o àyàfi pẹ̀lú kéyìn ní agbára ìgbàgbọ́ ó sì ní agbára kan ìjà téèyàn ó ṣe kiri o téèyàn fi máa jà. fanabi sallallahu alaihi wasallam ja'ala thalathata ashiya ad-dina adéhùn ó ṣe nǹkan ní ẹ̀sìn rọ́ọ̀sùn amọ̀rù ó gbé nǹkan mẹ́ta kalẹ̀ ní díìnì fún ẹ̀sìn alákọ̀ọ́kọ́ arọ́ọ̀sà wọlé àmúdà wọ̀sà wọ̀sánàmù alákọ̀ọ́kọ́ ní orí ẹlẹ́ẹ̀kejì ní òkú ẹlẹ́ẹ̀kejì ní asúnsù wọ̀bí ájáde rọ́ọ̀sì láì sórí láwùjọ dalí díìnì kò sẹ́ kò sí bíbẹ fẹ́sìn fọlẹ́bí láàyò hákẹ́kù rọ́ọ̀sà wọ̀húwà tàwíìdì fọlẹ́bí láàyò hákẹ́kù tàwíìdì àrùn àtàwọn ọ̀hún ọ̀tọ̀ yìí láàdín ẹ̀ lápò ẹ̀ tí ò mú alákọ̀ọ́kọ́ yẹn kẹtọ́ jẹ́ orí yẹn tá a mọ̀ sí mọ́nà lọ́kàn ṣoṣo tí ò sí ní gbèsè ayé ti rẹ̀ yóò ní bí kò sẹ́sìn fún o wallahu a'lam so kò sẹ́sìn fún ara ala nabiyina muhammad walladhi la yusalli ẹ̀ tí ìwà kírun la yaqumu lahu dinu kò ní dúró fún wa inna shahadata kódà kọjá di pé kò sẹ́ni tíjà sọ́tọ́ sí lódodo àfọlọ́ ọ̀pọ̀ wá kírun wàá ná muhammed rasulillah sallallahu alayhi wa sallam ó ti gbà pé dáadáa ju alẹ́ sọ́tọ́ mọ̀ òjísé ọlọ́run kò kírun kò sáfà níbi tá a fẹ́ níbi gbogbo ṣahada rẹ̀ tó ṣe yìí kò sáfà níbi tá a fẹ́ níbẹ̀ lè anahu yahdaju ilà amóhùnde yòókè mu àlẹ́yìn àti torí pé lóni bẹ́ẹ̀ ó bùkátà sí kó ní òkú ẹ̀sìn tẹ̀sìn ni ó tò lé lónìí wọ̀húwa láàyò jáde ilà bí sọlá àti lè rí òkú yẹn àyàfi pẹ̀lú sọlá tó kájú wọ́n ìdá fúnkẹ́ ìdá jihad bẹ́ẹ̀ náà ṣe wọ́n bá ti sàfẹ́kù ìjagun sójú ọ̀nà ọlọ́run fúnkẹ́ ìdá tẹ̀lé kó wọ́n ti fi islam wọ́n ti sàfẹ́kù agbára nínú ẹ̀sìn nìyẹn wọ́sọ̀rọ̀ islam da'ifan islam ọwọ́ àti islam tọ́lẹ̀ wọ́sọ̀rọ̀ muslimuna mustada'fin nígbà mùsùlùmí àwọn asọ wọn dẹni tí sọ lílì islam wal mùsùlùmí kò wá ní sagbara fún islam àti mùsùlùmí ìlà bil jihad fi sabilillah àyàfi pẹ̀lú bí ọjà kò sójú ọ̀nà lọ. wa huwa alamatul quwwati àpẹẹrẹ ìlágbára ni wà faqduhu alamatud da'f. àìwárí jihadu àpẹẹrẹ jíjọ́lẹ̀ mùsùlùmí. هذا وجه تشبيه الرسول صلى وجه تشبيه الرسول صلى الله عليه وسلم لهذه الأمور الثلاثة ìdánilásálàmù ìdí tó fi mú àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìwá tó fi gbé àwọn nǹkan tó fi gbé nìyẹn bìnnẹ́sìwátìlì dín lágbègbè ó fi mú ráṣù wa àórí ó sì fi mú òkú wa ó sì mú aṣoṣo wa. kàmá anna ìbáyìrọ ìdá tọrọ lábùsà dáàmú hàdà ìdúlù àlà ànàmù kàwé nígbà tí ẹni tó ń tọ́jú ràkúnmí tí wọ́n bá ti lu imú rẹ̀ ó túmọ̀ ìgbéra fún mi ràkúnmí tó ṣe kéde ò wọ́n lu imú ẹ̀ báyìí wọ́n lu imú ẹ̀ wọ́n wà kiri bọ̀ ọlágbára nìyẹn. وإذا لم يكن له سلام جواب سيه فهذا يدل على أنه هزيل ضعيف أتم في أغنية بيول أسيله ولا بلا كذلك المسلمون اليوم بلا مسلمين مستضعفين في الأرض من صوت لا لا بلا لولي ولهذا fil hadith nítorí délé yìí ló fi wá ní hadith sáà sọ̀rọ̀ sọ pé ìdá tàbáyà tó bẹ̀rẹ̀ ẹ̀yìn náà wà á kọ́tù máa tún náà balùwà kọ́ni وتركتم الجهاد في سبيل وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه منكم حتى ترجعوا إلى دينكم. Tẹ́bàtí ti àwọn òwò tọ́lọ́ ọba ìlẹ́kí ọlọ́ọ̀fẹ́ àwọn òtọ́lọ́ ọba ìlẹ́kí ọlọ́ọ̀fẹ́ bá ti dé tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìrora kómi àìrú màálù tẹ́ńtẹ́lẹ̀ wọn káàkiri yẹn fi tẹ bẹ̀rẹ̀ sí ní ìdára káàkiri tọ̀ tẹ́wọ́n fi ìjagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ìlẹ́kí ọlá tẹ̀tẹ̀ sí ọlọ́wọ́n ọba ìlẹ́kí ọlọ́tẹ̀ yẹpẹrẹ kan sí yín kò sí ti ọ̀fà yẹn kò fún yín ìyẹpẹrẹ yẹn ẹ bá yín ni títí ẹgbẹ́ kárakáta la bá káàkiri gbogbo àwọn òwò ẹran wa bí ó ti lọ sókè òun náà ni tàbẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn màálù rà fún mi lọ sí gbogbo àwọn ọ̀nà òkè káàkiri lẹ́gbẹ́ máa ta màálù láti jẹ́ káàkiri tá a fi ìjagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run kalẹ̀ ìyẹpẹrẹ lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run yọ ọ̀nà sí wa tàbá ti bẹ́ẹ̀ lè tòṣe pé láyé ń tẹ̀rẹ̀ fatarikul jihad gbígbé jihad ti sílẹ̀ lọ́lọ́ wàdà àfọ̀n ìyẹ́pẹ̀rẹ̀ àti lílẹ̀ ní nínú mùsùlùmí fáwọn mùsùlùmí. wọ̀wùjúdùhù gbígbé jihad kájagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba yàlí lùkú wọ̀tí àpẹẹrẹ ni pé mùsùlùmí lágbára wọ̀tísàmọ́ni wọ́n sì ní okun ara gidi tààrà kàṣàdámì lè ṣàyẹ̀wò gẹ́gẹ́ bíi lílo mùsùlùmí fi àwọn ẹ̀ràn lọ́jọ́ náà ló ti fi wọn. eléyìí òun náà níbi títí ra wọ wa tó dé falilayi alhamdu awwalan wa akhira tọ́lọ́wọ́n ọba ilé fi ọlá òun náà ní ọpẹ́ sí nípìlẹ̀ tiẹ̀ náà ní ọpẹ́ sí ní ìparí ọba tó ṣe pé pẹ̀lú àánú rẹ̀ òun náà láti bẹ̀rẹ̀ síra aláfàtúrò tùsùlù yìí tọ́lọ́wọ́n ọba ilé ọlá ti tún ṣe rọrùn fún wa láti pé ká parí síra náà pẹ̀lú àánú rẹ̀ àti ìjẹ́ra rẹ̀ àti orí rẹ̀ orí ńlá lọ́nà ọba ti fún wa àwa náà sáájọ bẹ̀rẹ̀ ààrẹ nìkan tí ọyọ kò ní àárín wa tó ń kálukú wa tá a ti ń gbọ́ tá a ti ń laka pẹ̀tọ̀ bá a ti gbọ́ tá a mọ̀ yìí lọ́nà kó tó ṣe lílo rẹ̀ kó sì rọrùn fún mi àtẹnukọ̀ kan wa gbogbo àwọn kíkọ́ tá a ń gbọ́ ìbájà gbọ́ gẹ́gẹ́ bí ìtàjàpá àti irinwó tí wọ́n ń pa láwọn àyè kan o ẹjẹ́ ọjọ́ pé gbígbọ́ mímúlò gbígbọ́ gbígbìdánwò rẹ̀ òun náà ní fún mi àtẹnukọ̀ kan wa àìgbọ́ òsì àìmọ́kùsì èmi ọmọ sàlásà tó lè sóòrùn kò tí ẹ yé mi tí ẹ rẹ́ni tí ó kọ́ mi wallahi ìyẹn ti yẹ kó fọ lópin ìgbà tó ti rẹ́ni tí ó kọ́ kí wọn náà ti wá sí àwọn halakat tá a ti ṣe àwọn àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa rẹ̀ báyìí tá a ti ṣe àwọn àlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí kò nǹkan tó kù tí wọn náà bá fẹ́ máa bọ́yọ̀ máa bọ̀ mà kọ́ wá dáwọn kàtúnṣekú wọn lóṣè kiri òjò tó máa kọ́ tọ́ba ti kọ́ àwọn èèyàn yóò tún máa dá sí wọn náà lójú pé èyí ti bẹ́ bíbà ìwọ náà ti mà ètò ọba ti mà kò láǹfààní kọ́ sẹ́rí ẹ̀ padà lọ́sọ̀tà àwọn olùmọ̀ kò sí àwọn àlàyé tọ́ba gbẹ níbẹ̀ ti àlàyé rẹ̀ fún ọ oníkálukú wa ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ káwọ́ yẹn sí láìpẹ́ wa bíbi tí ayé ti tán jọ́pọ̀ fún wa náà nìyà o báwa ṣe ń wò pé abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ ńláfi kalẹ̀ lónìí sẹ́pẹ̀tọ̀ àparí sàlásàtúlù sùn lónìí sùgbọ́n ẹ̀ náà làwọn ò ti fa ilé ẹjọ́ kan yọ ọmọ tán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wá sí ojú ewé yẹn bá sí sí bá sí sí lọ́dọ̀ tèmi bíi one hundred seventy one pages lọ́wọ́ lọ́dọ̀ tèmi bíi báyìí ìwà òfà títí lábàbẹ awawe, awawe, awawe, làwa ti àwa ti dé ìparí lónìí bẹ́ẹ̀ náà ni yóò ṣe wípé àtẹnì kọ̀ọ̀kan náà ọjọ́ orí wọ́tá tó náà ni kó kálukú akáwá wo etí gbèsè ayé wa kí ni dáadáa tá a rí síwájú tá a lọ sí wa níwájú ọlọ́wọ́n ọba ìdèkì ọlá tá a bá rí dáadáa sí kájú pé fọlọ́wọ́n ọba lórí rẹ̀ káwá tún fi ọlọ́wọ́n ọba pé kọ́lọ́wọ́n kọ́ gbà á kọ́kọ́ sínú òsùn ọ̀sẹ̀ rere wa kó kálukú akáwó ìsẹ̀mí ayé wa kí ni tá a ti ẹ̀gbẹ́ ayé wa sí tọ́ba jáburú ni ẹ̀jẹ̀ ajáwọ̀ eji àpẹnukọ́ n'i taburuma ma eji ẹjẹ́ abọ́sídì iṣẹ́ olóore ká tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ká nígbàgbọ́ padà sọ́dọ̀ ọlọ́run káwa ṣe o káwa jẹ tó pé àmọ́ àmú iṣẹ́ olóore àmọ́ àmú ṣe àmọ́ tó ìta nínú ìta ti ké fún ọ nínú tíra yìí kó ti kú وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الصوم إن شاء الله تعالى ترى تياتر يوجبتني ترى عقيدة التوحيد في شيخ فوزان ناني kí ọlọ́run bá ti bá wọlé fún àbúrò àti ìsọ̀rọ̀ ní orí wọn àkéjà ti tawhid òlàlá bẹ̀rẹ̀ inshallah ta'ala tó ọlọ́run bá kó sẹ́rọ̀ láti lọ́ra rẹ̀ fún wa tí bí ìbá wa ọ̀fẹ́ bí rẹ̀ náà ọ̀yà wọ́n ti tẹ̀lé náà ọ̀yà sọ̀rọ̀ sókè. kí ló dé tí òfin kí wọn ṣàlàyé ẹ̀ fún wa. kí ló ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ tí òfin kí n ṣe kó ó lọ́dẹ onígbà ẹ̀ ni àbí bọ́ọ̀ ni àbí ó gbà tọ́jú kan débi wípé kò tọ́ bá kan lajú fẹ́rẹ́ báyìí ó tún ti sùn lọ sí àwọn ará tó dé ọkàn gbèjò sílẹ̀ náà àwọn sọ pé kó kọ́ lọ wẹ̀ ṣùgbọ́n ẹ lọ sí tàwọn bá lọ́wọ́ àti ọlọ sí ọlọ ronú bú àdá yóò jáwọ́ bí kó mo lè kírun yẹn yóò padà síbi pé ọmọ kírun yóò sì bànújẹ́ lórí gbogbo àwọn ọjọ́ tí òfin kírun yẹn tàbọdún tí òfin kírun tàbọkẹ́ tó ń tún kíkìtì ní ṣe ṣe yẹn ní ṣe ṣégeṣége yẹn yóò bànújẹ́ lórí gbogbo àwọn ọjọ́ tí òfin kírun sáà lẹ́yìn náà yóò pinnu ní ẹ̀mí ẹ̀fẹ́ láyé ní fi òun lẹ́wà tó ń wéwu. Tòyọ́ àmójútó òun rẹ̀ yóò mójútó yóò mójútó kọ́lọ́ ló ní kó àdáni. Torí ẹni yóò wù tọ́ba fi ìjọsìn rẹ̀ sakọ sọ́lọ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀. Ọwọ́ àná náà sọ fún àníṣọ́lọ́sọ pé ní yóò tọ́ba ṣe sọ láti. Wọ́n kírun kò kírun yẹn títí tásìkò rẹ fi fi tó fi lọ ọwọ́ agbé sọlá tó yẹn tù sílẹ̀ nígbà tásìkò rẹ wà lọ lọ́wọ́ àkì bọba kí Ọlọ́run nígbà lọ rẹ lọ torí kọ Ọlọ́run sàkọ wọn tẹ́lẹ̀ tí wọn ní ti títí tásìkò sọlá tó fi bọ wọn lọ wọn wá ní ọ̀hún sẹ̀sẹ̀ fẹ́ kí bí ọmọ ìyá yín lẹ́nu gan bí tá a ti sọlá tó lè ṣe àìlè lẹ́nu kan tẹ́sí sọ̀rọ̀ ìgbà tó ń bá yí fásitì kò sọ̀rọ̀ àtúbí tó ní wà ní sọ̀rọ̀ àtúntò ti lọ. yóò àkọsẹ́yìn olùkọ́ ọmọ dánú kí subhanallah gbogbo ilé yẹn dàpọ̀ ìjà sọ̀rọ̀ àfọ̀ ìjà sọ̀rọ̀ àfọ̀ ẹ̀tọ́ bá ń pa sọ̀rọ̀ àtúntì pẹ̀lú pé káàdì pé kò ní mọ̀ ṣe bẹ́ẹ̀ kárán létí ayé àná suratu Maryam wa khalafa min ba'dihim khalfun adha'u salata wattaba'u shahawat wa sawfa yalqawna ghayya lẹ́yìn àwọn ẹni rẹ tí wọ́n lọ àbọ̀ ìsọlá wọ́n bẹ̀rẹ̀ sí ní ráhùn láre wọ́n sábà ń ṣàwád wọ́n ń tẹ̀lé yòrò yòrò adùn ayé ọ̀tọ́ pẹ̀lú ẹ̀kọ́ ọ̀nà tó yà wọ́n fẹ́ yàtọ̀ padà pàdé ọgbà yà afáwọn abdullahi àwọn abdullahi sábà gbẹlẹ ọ̀tẹ̀ ara ẹni kúmá ó ní àtẹ̀dúró náà wàlú báyìí sẹ́mi akáyì tọ́lá ń wọn á máa gbàgbé àti kírun wọn tán bàbá kí lórí òye má kà fún ìgbé ọmọ bá wọn ẹgbẹ́ wa kí ara lásán lórí rẹ̀ tí wọ́n á lérò pé tí ó sì lágbára tó wọn lẹni tó ṣe àtẹ ẹni kọ́lọ̀ wọn pa á ó ṣe ara lásán o ẹni tó ń jẹ́ pé ń gbàgbé kírun kan ń dín sí kan lẹ́yìn pé kírun kan ni wọ́n lè gbé ọmọ jẹ́ tiẹ̀ ìlànà fẹsọ̀ ń pa tó wá gbé jù sílẹ̀ pátápátá ẹjẹ́ amójútó ẹjẹ́ amójútó sọ́lá tó nínú ìgbésí ayé wa ẹja mójútó ìgbésí ayé àwọn ìyàwó wa ẹja mójútó ìgbésí ayé àwọn ọmọ wa ẹja mójútó dáadáa ẹgbẹ́ àti sọ́nà tó fi pa kúrò àti sọ pé asọ́lá asọ́lá àtàwọn ọmọ alákàtà ẹ̀yìn máa lò. àlẹ́bí kí kó kígbe ọ̀rọ̀ ọ̀run lọ́lù. ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àmọ́ báwọn ìyàwó wa ti dé ó kírò kírò lóhùn kí ṣé tí mo sọ fún yín sí ti pẹ́ díẹ̀ ni èyí tí ẹ máa ń fojú kéré nǹkan ọmọ ti tó gbà báyìí Ọ tó náà ló tún wá nìyẹn. àmọ̀gbọ́n ẹlòmíràn mọ̀ sí àsìkò tíyàwó ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ oṣù ní ni ṣé parí oṣù ni ẹlòmíràn kò sì mọ iye ọjọ́ ẹ̀ àwọn nǹkan tá a mọ àwọn obìnrin ẹja mójútó wọn náà báwa ti ń kíkà náà máa tẹgbẹlẹ náà ni kọdájú pé wọn ṣe kí ni o kọdájú pé wọn kì í láti máa di pé kìkì wọn tí wọn máa fi kọ́ mọ́ máa jẹ́ kí wọ́n jẹ papọ̀ alágbèjà afurasí ògbélé dáadáa olórí tìrìtì ṣé báwọn adájọ́ kan bẹ bí àwọn ọmọ wa tó ń bà ládàá ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀lọ́ sílẹ̀ ẹ̀kọ́ kò sí ìdájọ́ kankan fún ọ̀rọ̀ ṣáìlú ọmọ báwo láti ṣe ọmọ fẹ́ gbé lọ rẹ̀ níbi ìjánu àbíjẹfà láìpẹ́ sásìkò yìí mo ní à ó ti bẹ̀rẹ̀ pírọ̀tù tó ọ wá sọ sọ ọmọ bí wọ́n ṣe wẹ ìwẹ̀ àìsí bẹ́ẹ̀ ìyọjọ́ báyìí lòun fi ṣe tọ́ba ti dọjọ́ kẹrin báyìí wọ́n fọ ẹ̀jẹ̀ dànù wọ́n sì kó kankan títọ̀ wọ́n sì wẹ̀ wọ́n sì máa kírun lọ. pẹ̀lú sọ̀rọ̀ àṣùbà yìí àbí ẹ̀rí wẹ àìkú lọ́dọ̀ rẹ̀ báyìí. ọ̀hún kò kankan bọ́ta ó abẹ́rẹ́ báyìí kò máa kankan pa báwo ló ń ṣe wọ́jọ́ lára báwo ló ń ṣe fa báwo gbogbo àwọn ọmọ yẹn ìwé kan náà ní ẹ̀dá ọmọ yàtọ̀ àti àfihàn àwọn nǹkan díẹ̀ díẹ̀ tó yàtọ̀ ní ọjà lábà sí ìwé kóbìnrin ó nígbà tí kò ní ọkọ lè súnmọ́ yàwó lórí ṣé táwọn yọ sáré máa dirun yọ máa tu ṣùgbọ́n haito ní wáyà àti kọjá ẹ̀ka ní lóṣù nífàsì ò ní wáyà àti kọjá bí ẹ̀ka ní ọdún tàbí ká sọ pé ẹ̀ka lọ́dún méjì tàbí ẹ̀ka lọ́dún mẹ́ta gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ bírú yẹn obìnrin ó túnú fún ọ̀pọ̀lọpọ̀ kò yé tóbi bá ní kankan kan tó lè lò tí ọ̀rọ̀ àfi sí mọ́ bíi bóyá bíi fáìntẹ̀ tàbí àǹkan tòótọ́ jẹ nǹkan olóorun tí ó tún nígbà tó ti parí píríọ̀dù tí ó ní jẹ́ kí ààyè ẹ̀jẹ̀ tó tún ṣe yẹn wọ́n máa rún lára rẹ̀ tí ó sì ní tayọ ìyá ara rẹ̀ bẹ́ẹ̀ yẹn náà wọ́n sọ pé òkúrú pé yọ́kà pé ó dọ̀ yẹn yóò gbé sára wọ́n fẹ́ kó lò bá ní tí ẹ bá ti ní jẹ́ òórùn kàtí ọ̀pọ̀ síta táwọn yóò ṣe kí ni o wọ́n máa gbọ́ jẹ́ pé yọ́kà sí òórùn yẹn yóò sì máa ó ṣe máa lára tí ò lè jẹ ká máa bóònù kankan olóbìnrin mi tí ọba tó jọ méjì mẹ́ta gan lẹ́yìn ìgbà tó máa gan òórùn àìsàn lè rẹ̀ láwọn ọkùnrin tó bá ti mú wọn bá ṣáàpù tó bá mọ tó bá mọ òórùn àìbò wọn ti ọgbẹ́ ó ah, ti bẹ̀rẹ̀ píríọ̀dù bóò lẹ́sìn mọ́. ẹ dákun torí tọ́lá ẹ̀jẹ̀ amójútó ìbẹ̀rẹ̀ ti róbìnrin mi tó ṣe é pé kété tí àsìkò ìṣá ìwọlé báyìí ìṣá ìti wọlé ìgbà yẹn píríọ̀dù ẹ̀ bẹ̀rẹ̀ àsìkò tá a ti dáadáa lápẹ̀rẹ̀ ní ìsìn kápẹ́ ten to eight lápẹ̀rẹ̀ òní ìṣá ìwọlé twenty after eight lápẹ̀rẹ̀ òní òní period ẹ̀ ló bẹ̀rẹ̀ ó ti gbà pé iṣẹ́ yìí kò sí ìtọ́kàn wọn iṣẹ́ ìfọ ọba oní mímọ́ ọba oní mímọ́ ọkọ̀ òtítí kí lóbi dẹ̀dẹ̀ mọ́ lọ́wọ́ sọ gbà pé kọ́ jẹ́ gbèsè ẹ̀ obìnrin míì láti ayọ̀ àsìkò báyìí òní period ẹ̀ ti parí yẹ wà lọ lára di sókè yẹ àwẹ̀ ní sókè àrùn àṣùbà lọ́fẹ́ kì í ṣáì kọ́ ọjẹ́ ẹ̀ bó ti mọ́ra lásìkò yẹn ṣẹ̀kó ní ṣe pẹ̀lú òun gbogbo àwọn kan ẹja kéde o ẹlọ́pàá ẹja kéde pẹ̀lú àwọn ìyàwó wa àtàwọn àti nípa àwọn ọmọ obìnrin tí wọ́n ti bàdáda ọlọ́run bá kó dákòókò sí àlùfẹ́ mi àtẹnudọ́ kan náà ìbéèrè lẹ́kẹ̀jì. wallahu ta'ala a'lam ọ̀dà ká má fi iná pa wọn. ọ̀dà púpọ̀ ká má fi iná pa wọn. àwọn tí wọ́n sì ń mọ oyin rẹ kò ní ìdí tí wọ́n bá ti tẹ̀ fi iná pa wọn alẹ́ ẹ̀kọ́ ni kò ní ìdí tí wọ́n bá ti tẹ̀ fi iná pa wọn wọ́n ti mọ báwo ni wọ́n sì wọn wọn rà lé wọn kódà náà bá ti wọ sọ báyìí wọn máa tún fọ ọ̀rọ̀ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan báyìí wọn sì máa gbá fara wọn ẹ bá béèrè pé báwo ni wọn ṣe wá fẹsẹ̀ lórí fóònù tí yóò ṣó rẹ̀ fún yín ẹ̀yin tó ń fẹ́ lu náà fẹ́ di oyè olóyin ni lágbé àwọn tó ń fẹ́ ẹ̀kú kalẹ̀ ni kápé bíi igi kan ní fọmọ bí wọ́n ti ń rẹ náà ni ọ̀dà ká pa wọ́n sábà pa wọ́n nìkan wo ló fi fẹ́ sáré tó ṣe ní ibẹ̀ yẹn náà lọ́nà ọmọ bẹ̀ lálàáfíà rẹ̀ tó bá ta wá àjẹpọ̀ òun ló kú fún rẹ̀ wọn ká máa dáná sun fún àwọn kan báyẹn pé má wọn námúlù kankan námúlà báyẹn ká sọ́ra mọ́jà máa dáná sun fún àwọn kòkòrò báyẹn ọlọ́run bá kọ́dà kò sí ọ̀rọ̀ àti ìrọ̀lá àtòrí rẹ̀ fún àwọn náà tẹ̀lé àyè náà. Àwọn kan wá wọ́n ń gbé òkú ìgbà tó Wọ́n ní ẹni tí wọ́n ń pèmù dáadáa, ọwọ́ ní àwọn tàbá hírò tó lọ, ó láwọn gbàǹkọ́ bí ẹsẹ̀ tí ń ṣe. Wọ́n ní tọ̀ gbogbo ìrún tí wọ́n ń kí ìkọ̀ wá gba ìwà ìbàjẹ́ yẹn kù ní ara rẹ̀ àlè yọkọ̀ nù mùsùlùmí tó bá ti ṣe sọ̀láàtù rẹ̀ dáadáa á gbà pé sọ̀láàtù rẹ̀ wà ní tẹpẹtẹpẹ fún wájú ọlọ́run tó sì lálàáfíà ó sì dájú pé tí ọba tó bá gbé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe yẹn tó sì fi kú ó súnmọ́ pé rẹ̀ níbẹ̀ ó lè níyà lọ́dọ̀ náà ọba tí ó jẹ látara kẹ̀kẹ́ rọ̀ rẹ̀ ìjọba wọn náà ọba yóò fi ààrẹ jẹ pásítọ̀ náà àbújá ọlọ́run bẹ̀rù orílẹ̀ ìgbà ní ṣùgbọ́n nítorí àbúrò ẹgbẹ́ ẹ̀ kọlọ pa gbogbo tí ọ̀dà ti ó ti sọ láti dáadáa ṣùgbọ́n alájẹmọ́sùn ni olùkó ti yé wa èwo lẹ́yìn pẹ̀lú alájẹmọ́sùn ẹ̀hán bọ́múlé láta ẹ̀dì máa bì àwọn alájẹmọ́sùn ni ní ẹ̀bí ìdìbò owó yẹn kò ní sùn yìí onílójú oorun ntí lọ́ntì ni ẹ ọjà wọn èèyàn lẹ́yà èlé àtijọ́ tètè pàdé kódà wọ́n ní ìmáàmù gan ni wọ́n ló ń tó yá yẹn lówó èlé a. sábàkà sábàkà bá jẹ́ àtàtó ní alẹ́ bí náà yà kúlú náà rí bá tó bóòlù tí a fẹ́ ṣe. tọ́ wọn lájọ́ ń kírun náà ni ṣùgbọ́n ọlọ́lọ́mọ yẹ kàtí ọtí tí ó ta àkìlì òtòlù. àjọ kírun náà ni ọ̀dàlẹ̀ àtẹ̀wọlẹ̀. àbẹ̀ ẹ̀kọ́ nìkan àjọ kírun náà ní àti àràtà yìí náà ní ti káàkiri yóò ti kírun ẹ̀ gbogbo wa bú ní ti bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ tọ́lá ọba sọ ní ọ sọ́lọ́tò là ń kà bóòtù kọ́ yẹn ni ọtúlù máa ó híyà ilé kẹ́mínà kìtà tó àkébi sọ́lá máa ka tí wọ́n fi ránṣẹ́ sí ọ nínú bí àkóso máa kírun ìnà sọ́lá tàtẹ́ni ha àní fàṣà ìwọlé mọ́ká dájájú ìrun gidi tó bá kí yọ máa kọ̀ fún fún ọ níbi ìwà àbàjẹ́ àti ògbó tó kà kọ̀ wọ̀lẹ̀ zikirullah akbar ìrántí ọlọ́run bá ṣe gbogbo ó ti pàtàkì bí irun rẹ tó máa fi o wallahu ya'lamu ma tasna'un gbogbo dẹ́ẹ̀ ti pàtàkì lọ́wọ́ bá ọjà kírun ọgbà gbogbo àbàjẹ́ lọ́wọ́ rẹ̀ ó láwọn yóò fi àá ibú òun kírun ní sọ́yẹ́ kó tún ṣe báyìí ṣùgbọ́n akálà ti ti máa ń ṣe kẹ̀mẹ́ yìí òdòdó tọ́ ẹsẹ̀ rẹ̀ dọ́dọ̀ lọ ṣùgbọ́n sọ̀lá tó yà á pẹ̀lú àwọn ọmọdé pẹ̀lú àwọn ọ̀ràn àyàn pẹ̀lú àwọn òfin tó ti sọ láti ẹni tí kankan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀. tí wọ́n lọ́n ti àlà àìlá wà á yọ ọ sọ̀rọ̀ bàjẹ́ wọn. bẹ́ẹ̀ wọ́n ní bí ìwẹ̀ haidu ṣé dandan fóbìnrin kó tunu bẹ́ẹ̀ ni ìwẹ̀ kó obìnrin ó tù ṣùgbọ́n ti jẹ̀nàbà kò ní tù torí pé gbogbo gbàdìyàn bára ṣùgbọ́n haid ẹ̀ka ló sùn ọba àdìrú lánàá ní àìsàn parí lónìí jẹjẹjẹ àpẹlẹpẹlẹ lè wọ́rọ́lé òtún rẹ̀ tó ẹ̀yin ló ti fún wọn two hundred naira ní abẹ́lẹ̀ wọn fi ń ṣe ẹgbẹ́ fún wọn kọ́ lọ tún mi ṣe mo rò pé báyìí ní ti wọn bá ti dì í tí wọn ti dáadáa ó fi ṣe lójú lọ́yàn ẹ wo báyìí ẹ wo tí ẹ fowó ẹ fọ́ pa lọ́tún ẹ fọ́ pa lọ́sì. aláàbò alhamdulilayi ọ̀gbìnrin gbogbo ọgbẹ́ á ah, kódà ó tún dáa sí o dáadáa sí náà ẹ̀rọ kó yà báyìí tó náà bá ti wá mọ̀ yìí pé owó tí ń fi háìsù lọ́wọ́ ó ti mọ̀ pé owó tunu náà nù tó adẹ́pẹ́ irun rẹ̀ tí ọba tuntun fi dì mí nígbà tó bá parí háìsù rẹ̀ wọn náà ni ó tu ọ̀sẹ̀ tó ọwọ́ ìwé háìsù rẹ̀ náà lọ́ba fẹ́ tó ti lọ sí kíákíá yóò ṣe tó ayé fọwọ́ àwọn ẹtì irun títì máa ń kàn kí wọn bá ní kàn lórí pásítọ̀ kan lòún ṣe àlùmọ́fẹ́mi ó ṣe irun rẹ̀ àmọ́ tó bá tètè sí ó tún ní ìtumọ̀ lójú ọkọ torí pé ń parí haizu rẹ̀ ẹni ọkọ ti lè ni ó tún wá lọ sí irú tì í tẹ̀gbé yóò ti ojú lọ́dọ̀ ọkọ gan hàn ọkọ sì mọ lórí tọ́fẹ́ bá ti tọkọ bá fa ẹran ìgbé ká irun rẹ̀ ìdá pọ̀ nǹkan ọkọ náà tún lè dẹran ju síta nù tó kọ́lọ́n bá kó sí rọ̀rọ̀ àti rọ̀rọ̀ àti rẹ̀ fún wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أرجو الله السلام عليكم ورحمة الله وبركاته